ihuma ichi na mi be kuma chi sujada wolu meni shi shirka ma chi todu amaleje kakini olu lecho na man ya na ruwe juko chi na be kuma chi sujada wochu amilawo chi na be kuma chi sujada wone meni ilele ishi shirka won leche todu amaje kakini amolu pochu ponele abe kichi mude mm, mudebirotele kí tsɛlɛ tsi dɔ na ŋu tsɛlɛ tsɔ na ŋu ɛn tsi kama yɛ kí tsi tsiri ka ni dɛ ama ma do hiwoma mɛ na ne ti tsi na wɛrɛ jɔ ma ka yi mɛ fa idà dza alta ha sababan itsɛ ŋu kpɛ la tsi sudza da wa mɛ wo eki dɛ kpɛ ra rɛ ŋu kɛmu do tsi sabab kɛmu do tsi agunu bi kɛmu do tsi ɔna wɔ waa sitatun kẹmúlù tsi ẹhún kẹ Le rẹ̀ lo ló túbọ̀ ọjọ́ kìtsọ́ nẹ lẹ́m àkún mùsírìkà iṣẹ́ kò wọ́n ṣàbẹ̀lẹ̀ òun á ṣe mùsírìkì ń ẹnna rẹ̀ jù kú tọ́ ìgbà láti ẹnna rẹ̀ chakaba ha min atiba e, e ka chele ta ke e wa chele biru meju ba to kudu oji e kide cho lele e kile gudu ya ka yo wali hadha tudele kuma kale gudu le kana atiba uha ulai taka mi be kuma le bi po na mi belele ami mushriki de abe kuma chode abe kuma chebo abe kuma cheka abe kuma rarune abe kuma dema, abe kuma chondu amena lebo maleki kwe humale man yasjudu lishams china mi be ki chulu ama sujeda wal qamar china mi be ki chu ochu wal kawakib china mi be ki chamila o wayaduha mado mada mewele ki ado ma ma ma wayataqarrabu ilayha takuma tena tẹmaru ẹhun lẹkẹ anike ló ti ẹẹ ayi yẹzibahu laha zaba ihi wayasinawu ati imata nkama yafa ẹlu ọgana ẹhun dẹ adikaba kama tse yi lẹ suma yakul takama kaka kini ina haza lẹsa bi shiriki ilẹ kama tse ẹlẹ tse shirika ni. innama shirku ta kalake mu da shirka ya kala shi shirika iza a ta kodita icen ehi ka udda ku ehe doye annaha amenwile ka ci sujeda un ka rara un mudabbiratan li icen ko udda ku doye akini amenwile chama be kuma chona un kuma un kuma un lule du un ama dɔ la aviɔ la ŋu ama tse ŋu ɖe eŋu ɖu kitsi aviɛ kpe gba ko ma tsɔ na yɛ egma ɖɔ mu ɖe biɔ ta yi tsi akini egulu keneʋu ɖe kimɔ spain yi du email yi du kimɔ ɖa kpɔ ŋu ma ŋu du hɛ machine tse ɔŋu taki tsɔ na ŋu taki hrɔ yi da ɔŋu megbe kikpɛ kedo tsi machine abɛ ɔŋu megbe kikpɛ do kui moto abɛ. yani taku eke mu do mushiriki se gba ku eje kakini amenwele kera re nwi kisha machone ama dafi done ama kpibi ama decide taku machone ochi mu dabi roteli isha ku eje abele taku la mu di mushiriki ama kayo yana roji me mado hiuma yani fa idza ja'altaha sababan ima da balan chen ku ma menwe duchi sabab kam duchi to wa wasitatun pai onna agunube kam duchi lele ichen ki jojo ho abele chi ichen ki sababi won ichi e be ki wasita won educhi ki ma chi ka kine educhi kuma chojo e kera re mani

ɛnki aka ahyia kini edze dudu arki akɔla yɛni inama shirk iza atakadta iza atakadtu annaha mudirratu li taa mi naa dumo lɛ ko aa tu ise mi dɛ tu dumo tu ise esi taa no iza atakadtu inama shirku taa ko nkimu de mu shiriki iza atakadtu. ishan ko huda ku hedon annaha mudabbiratu li ki amenwele amadabi donan takuma chonan eba ko ncho mo oṣù mẹ́ta ko ncho mo oṣù mẹ́lẹ̀ ko ncho mo oṣù mẹ́la takuma biun takuma chonan egba ko je akini amenwele chonan ta takuma chi mushriki ama fa iza ja'altuha sababan yana roje maba faida ja'altuha sababan amma can ko ma mai wula da ci sababi wa wasitatun ko wa mu ci wasita ishe na rojon ki ci sababu pai wasita eh ya ci sababu eh sababu e eleto um elere wasita on ci pai wone kilio lere todo amengwele le meni edu tama ote kama na lere mai fa idha ja'altuha sababan ishenku ishenku mamengwele chi sabab wa wasitatu ko amdu chi wasita lam akum mushrika on la shi mushrikin wa wasitatu chonchi wasita ene ke atagbade e gbo ne keji ajɛ kana kɔ dɛ mine ketugbo yɛ nta kuma ne karusi waa sita abade mi kpa wɛ ɛ eh? na ɛdari jumɛn ko sababu ati ɔna kɛyali yanni òun la si musirikin yanni si ka ati ni kama mi yɔnyɔn kɔlakiri ɛtsɛ kpɔ la mu nɛ ɛlɛni bo kadɔmɔ hima ni gbogbo mɛni a abo kuma sɛ bɔ nugo sɔjɔ lɛ ma la wa ene kele ta iku wa tse bɔ ɔdze la wa ene la dɔ le wɛne ti ku ɛgo ene la dɔ le ta tse ɔdze la dɔ le to na bɛ lɛ lɛ esi mo siri ko lɛ lɛ si ɔla lɛ dɛ ohun marɔ ti bɔmbu ma mɛ ɛni wɔ mi nɛli ma alum ɛhun kuma mu da ɛhun ka mu da ma bil idi tɛrɔri mi nɛ di mi di ni islam.

kufurun otsi akini ama dzedze kɔdzɔ tsitsɔ na man ɛnɛ yi tsi kafiri wo dzedze kɔdzɔ tsɔ na ŋu oduni ya tsa eto ohe tɛ wo mɔdzɔ otsi kafiri ama musiriki wo dzedze kɔdzɔ tsɔ na ŋu ama ya de ŋu mu ne ya de kɔ kpɔdzɔ yinta ha kala mu yana do dziko eki de tsohi ama ya kele kudu o ma do ayi e. yina do edzi mɛ tiɛ nenika salaam. hmm? na kejì ok uh, yakun anaha mudabbiratu limi lila dumanyi taki ana reju tí ẹ ta takò ń kíkí mú ṣìrìkì tí ẹ gbà kò ń mú ama ama hɛn ama de bi ɔna ŋu de de bi ɔna ko ɛ so ɛn bɛ lɛ nu goni kɛ ɛn bɛ te de bi ɔna You gotta image your broken away. eh? Now. Ochiakini Ichi nene kichi enwile kichon chi takue na chene ki debio na hunde. Debio na. Yana ruwe juku? Ochiakini takohun ki mushiriki ishe che je akini enki atini kai takohun le ki muduchi mushiriki won akai o ene ki achola be won akai takuma do mushiriki che egba ko ye akini ebo cho na won ebo cho no cho na ne ebo adomi lo ebo ka e, le la chi mushiriki ama ishe ko je ojo cho na me àmọ́ ẹ̀rẹ̀ bọ́lẹ̀ wọn á lè òun ṣiṣẹ́ bọ̀ wí ẹ̀rẹ̀ bọ́lẹ̀ wọn á lè bekee olílẹ̀ wọn á lè bekee onẹ̀lẹ̀ wọn á lè bekee olùlẹ̀ bẹ̀kọ́tsulẹ̀ wọn á lè lẹ́mu àkó mùsìríkà wọn lẹ́la ṣe mùsìríkì kí sẹ́bọ̀bà ń pa wá síta kátítẹ́ òun lẹ́dẹ̀ lẹ́ṣe ìṣàlẹ̀ lẹ́hùn lẹ́rẹ̀ ilẹ̀ ìsìyẹ́dà ṣe wọn lẹ́kì ene kida jesus yeda mi omi aje jesus yeda o e ile ake aloke jen kida belele tun ka me nwele cha me gbe kuma me rojo ichi ko jesus yeda ele ke ngin le aje jesus yeda ojo itapa me ichi to duke le cho ojo on le jesus yeda ele yin e ma ka ile ohun yani wa ma'alum ana itrari min dinil islam anna hadha shirkun enwe kamola chaka ki islam contain eki dai on sheshi shirka ya e. to alete hukolo munege qawluhu hukola ni kon kalege wa qala allah ta'ala ha wa min al ma'lum aha wa min al ma'lum en ka mo en ka ma bi iditrari min dinil islam eki adini agbapako mola chaka mana maka itirari aya kiwe islam shi kawalojin amma disi chaka ci kolojin amma be kuma chami salaf salihi na machi kolojin inde kichene ki akola o jadi ni islam shi ogbod machaka ene du kitatinyo kakini kishi shirikan ogbod ma mahaude meni anna haza ile kuma shilele shirkun shirka shi sene rajima ko aloko ina ru ejuma ya next week na nene oje hu oji program kide hu to oh. oluhu intaha kalamuhu itakpame ukola hu ukola na maka eh eh sheikh al-islam ọkọla kika kika ma ya chaka ma kóòtù hmm. wa ẹnẹ. قوله وقول وقول الله تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال كجنا في لغة كني òun tsɔnu nɛ kpama le dze nutsi kuma ara rɛ ŋu wodzɔ kati le wana wa ba dzɔ yi wodzɔ katu wama xalekutu le dzina wale insa ila li abudin ahi tauhid uluhi ahi le ahi le mabyemen to ibadaha ojila na waiki uh, khalaqtul jinna wal insa illa liya'budun bi jarri atafi ala tauhid jarri shi atafi oji tauhidi an shi jarri hmm? Huh? Eh? ọgbọ́n. ọ̀nṣe amúkọ̀là kìsìmọ̀dáhùn wàlmọ̀dáhùn iléyìí almajurur bil ijara ọ̀nṣe jẹ́rì iṣẹ́ ní kẹ́chí ehe nahawu dẹ lẹ́yìn ṣe language nahawu dẹ <laughs> a kì máa ṣọ̀kàtún nahawu adéhùn ìnáka lè gudu kọ́ yìí. tinye ka na gbadele nto ke ya yahuwa e confuse to ata ce ataf ala tauhidi eke ka jamanyu oji tauhidi ma huwa ko tauhidi olohi ya ẹ̀hùn ọ̀bọ̀ abájọ yìí àtẹ̀fí ẹ̀ǹkìrọ̀ náà abájọ eyi ẹ̀yìn ma mà ẹ̀hùn rọ́nú ịbada ya yánà dúró jù ẹnkì bọ́ wa bájọ́ ẹ ti alìbàdà wọ́n yẹ ju zùrọ́fù alàlẹ́ ibùtìdáì ìṣèdúpẹ́ kùmà ọmọdúnyà tẹ ojú ùchánà ń wọ́n máa xalẹ́kùtù jìnnà kọ́lá sheikh islam sheikh islam sheikha alìbàdàtù ẹnkì má ibada ìbàdà híyàtà àtúláhì òun ṣàlìbọ́ jẹ́nà fẹ́yọ́lọ́ bí imtisali awamirila òun ṣàkíníkà tukọ́lọ́pàá mọ́ ọ̀dọ́ ọ̀dẹ̀yọ́jọ́ bihi kọjọ dọdà wọn ala alisinati rusul laalu kpalu amonutsɛ mɛdɔm mɛdɔm alimi ba hmm ma amara lahu bihi. bi imtisali oci koneki practice koneki tsukɔlɔ koneki tsukɔlɔ ma amara lahu bihi kpɛnkɔjɔ da wọn.

ismun odu ohun ìṣe jaami olekule ma yohe bohulahu ekitse komala kpɔ gbɔdɔ ŋu du kɔdze na fi la ŋgeju du kɔdza teni itse nka wotse ibada itse wɔyɛrɛ dahu kɔdze na fi la dze gɛ minel akɔwal kuihamu kɔla kɛka itse ŋitsi kɔla kɔdza ŋgeju yadze kpoŋu ɛka ibada itse lɛ wɔl amal kpaamu kɔlɔ sɛnku kɔlɔ kɔjá tẹni kuma tse ŋun ɛtsi ibada ɛtsi lɛ zɔhirɔtɛn eyedugede wɔlbaatinɛtun zɔhirɔtun wɔlbaatinɛtun eyedugede kpaamu madza kɔlɔ méjì wáyé ɛtsi n'odzodzi yi bɛ kó kété ɛtsi ɛn kó kété explain. ilipà ọmọjà ọdọọjọ ẹrí ìbọ ìbọdí àmọ ìbálòmọ. ìdílé kí alẹ́ ọ̀lẹ́ kí ni ojú yìí ibẹ̀ kó kété láì ṣe. 人人都唔知佢嗰個咧，嗰件事話咁話即係隔代，啲水過曳嘅，曳呢個曳曳嘅。barakallahu fikuma ah, chaka mɛmɛkyi ne ai ɔbɔdo meji mɛyi ekyi ɛho kata sede ihu kpama ihe keji ihu explain ɛnkiri dɛ ɛnna ikɔla mɛgye yi ekyi sheikh islam ene muna wage qala ibnu qayyim ibnu qayyim chika wa mudaruha ala khams ashara qaidatan yani elidakahun iche iche toju koko megwelu e ma do ibada e oju koko mudaruha iche kadu boju koko megwelu amukɔlɛlɛ man kammala ha kammala maratibal obodiyati ɛnɛ du kihamɛwo lɛ kpɛkɔ bɛkihi ojima maratib amu ojima step rank eyi ɛnɛ kiasi bada ihu kpɛkɔ mɛ ɔbɛyani zalika abirejun dɛ anali ibadata yani ibada munkasimatu ìṣẹ̀pẹ́rú alalqalbi ẹ̀dọ̀ ìṣẹ́nìbádéhùn kìáchi wàlìsàn òpálù ìṣẹ́nìbádéhùn kìáchi wàlìjàwárìhì ojí kòìkò ìṣẹ́nìbádéhùn kìáchi ṣẹ́nkẹ́gẹ́ mọ́dọ̀ ìbádá ojí àmẹ́hùnmẹ́ ẹ̀táì àmàṣìbádáì ẹ̀dọ̀ òpálù ojí kòìkò yánà ìrọ̀jú báà wal ahakam lati lil ubudiyati pai ele bi amododa ekiche ya re ojo amodale khamsatun elumalachi en kichi bada de amoda melui ku en du ku en melu malachi luwai edu kechechi bada won iṣe de iṣe na chogba iṣe no kekele iṣe na bini gbogbo atekelun ijo ruruci wajibun shine ba da yake mudi wajibun wa mustahabbun ya shine yake mudi mustahab wa haramun ya shine yake mudi haramun yake ci wajibu ya ce ya ce lada mustahabu ya ce ya ce lada haramun ya tono ya lada yana da wa makaruhun makaruhun ɛtɔnɔ ɛtsenlada wɔmubahun wekuma tɔɔnɔɛ wekuma tɔɔnɔɛ kɛtsi ɛkuma tɔɔnɔɛ wɔnɛ kitse abiatsi kianilada le taa ɛwọn abɛ itsi haram itsen itsi asi halal itsen maaki haram itsen maaki halal itsen mani ma tɔɔnɔɛ kɛtsi. eh dabi alu dressing ni eku ẹni kenyi ọ ọlu jẹun kọ ẹni kejẹ kọlọ ọlu jẹun ojẹun etsẹ de tsotsotsi ama ọlẹ eku ẹni kejẹ matsitɔ ọnẹ kẹsẹlẹt ọlọtadzi ya kọ ẹni kenyi ọlàfẹ kọ ẹni kenyi ẹnumatɔ ọnẹ ọhún etsi tó mẹni tsi atsi alaikum salam. thank you very much. ẹ̀hún ẹ̀hún abẹ́lẹ́kú. now. Mm. Mm. Mm ẹ jẹ̀kọ̀ má dùn títọ́ ọ̀nà ayọ̀ ẹ̀dọ̀ ìjẹ̀wé kò ẹ̀jẹ̀ yìí tọ́ ọ̀nà ìgbẹ́ àmọ́ ẹ̀ kìí kìí bá dá sí àkínkù kọ́lé lẹ́nu kò kọ̀ ẹ̀kọ́ lẹ̀ ẹ̀kọ́ lẹ̀ wẹ́hà ewa chelo joji abale deba kolome chaka yon kiti me mini joji me yon kiti me mini yon kumato ne eh uh -huh.

ɛwɔn yi e. e be kpe hɛ dɔ yɛ kɛm dɔrɔ arɔdzɔ simple ŋu dɛ ya tsaka ɔgbɛ tsaka yɛ tsi bɛ anu dɛ nɛ ama awo kɛŋu yi adzɔ yi mɛ afɛ matsɛtɔ nɛ kɛnyɛ afɛ kiri dzu taku alia take emudu rarɔdzɔ enyi to ama kí na ma tɔ nɔ ye ìṣe na ve eke enyi amadzaka tɔ nɔ ye le ko ne o li kakika eke enyi enyɔ no eke ɖe eke ɖe eke ɖe enyɔ no dana ɖo edzi ko tɔ ɛhɛn ne ka ni ne ma ɖɔ mekaru hu ko ɛma ɖɔ mekaru hu tse ŋu kuma kɔ eŋui ewutsi matini ke hihe ne ŋu lɛ. ɛŋu yi nyɔ kɛtsɛ yi dukpɛ kɛtsɛ ŋu to ami ibada yɛ dɛ utsi nene kuna ne udza mɛ ŋu mɛlui mɛni wajibun wa mustahabun wa haramun wa makaruhun wa mubahu ɛnitsi mama di suna wɛ hun ta eni dɛ wajibun mustahabun haramun makaruhun mubahu ɛnitsi ki suna ma dɔn ɛ. Eh? ɛhɛn abɛlɛ ɛna ege dɔn wɔkɛ. ɛhɛn ɛna dɔn wɔkɛ. no suna ji mustahabi shi ne suna shi wajibi shi wajib lamma min bai sunna yi sunna echi mustahabi chin eyi enkuma do ekichi ọdị ọjọọ daa ma ọjọọ machiri ga mọda ọdụme ilechi e fardu mmadụ fardu lahi egbo e ha mọ ehi dagbachikwa aidi e ma chulechaka mini sunnatu wajibatu yana rejukwu kini akini

li sunnati rasulillahi sallallahu alaihi wasallam kuna bele odo imda cheni sunna yiki che mustahabi to ama ojile chema kini sunna ye opa e ona wajib ma onse ma kini sunna e ona to du sunna chema kini ete sunnatu lugatan ona wajibi chi sunnatu mustahabu domo ohun sàmì kẹ́tsi kẹ́nlada ika níbi sọlọ́lá ọ̀sọ́làm tsi ojì wúngeju abẹ́lẹ́tsẹ tọ́ ìtsi ojoojú ká yánà ló edziko tó wọ́hún nà lẹ́kùlù wáhídìn ọ̀gbọ́dàmì bẹ́ẹ̀ mẹ́lùí kó wọn nẹ́nẹ́ dú kóhùmáyé màtsi mí kọ́lbìn kóhẹ̀dọ̀ wọ̀lìsàn kpawokpalu wọ̀lìjẹ̀wárì gbòjì kòkò ọ̀gbọ́dì ìbàdàn mẹ́lùí kpaalu kpoji koko amachi kana reju wakola kurtabi kurtabi shika asalul ibadatu an ibada etem tazallulu ohun ne kò ní kí ọlá ń gúlọ wọlé kodo o kẹlẹ ahoji tẹpẹ wọjẹ ní ẹfẹ ni wọ́n zọ́ ẹnkì àwọn ẹnkì ahọ di ọjọ sẹríà ọjọ káàdù ìmàṣẹhẹ káàdù pàì sẹrà ìlà alẹlmùkàlìpìnà ó jáàmì bí kùmà gbàgbà kọdà islam múdò tsutsu jìmà ìbáadáàtì ẹnkì lugbo ìbáadá ìbáadá ọjọ lẹ sẹhẹ káàdù ẹwọn ẹdú kẹsẹ kìmùdì ìbáadá ishe hunke unahi wa za'ifu shar'i alal mukallifina li ibadati mukallifina shi ibadati shi oni mudafu ne mukallifina mukallifina mudafun shi al ibadati mukallifina li ibada abi kuma di ibada cucucuji ma abu ma di ibada cucucuji ma chene ki gbapa mama una gbapa me ishe ne kele chi ki ona na mama me mu mukallaf awal ma yajibu alal mukallafi kace he ala rilede to ono bele ya ro ha haila me imdi mukallaf amma adika bakane kala ma gbakpo na tani kono bele ma acha ne haila tani ichi mukallaf e ndun ki achi ma ko la da ni ma ko lebi un amma acha nkichi atarun no atarun le wan ni lada ichi wan no iye wan le wan ni lada o ne duki anora belele wan ni lada un ama di kẹgbà gbadugma mà kí gbà kpangini mẹ tó yín dojú kọ léwu mẹ má ifá kọ́ lè fi iná lè bá a dá kọ́tà àwọn máa dọ̀ọ́ tẹ̀wọ̀n. iṣẹ́ ni iṣẹ́ ni ẹ tọ́ka kì ẹ̀hún tí kò ata ọ̀hún ɛnsiku kpɔdza kini etsi nɔla ma taka di dɔmɔ mama dzidzɔ yi e ma tsetsi ibada nu taka ma na dza ma na nɔ mama ri ibada lɛ ɔwa ta dɔn tsiɔnku tsiku ma ni dɛ yesu dɛ taka ɔnubilɛ yahedu tɔ na tre nɔ mewu iwu nɛ mɛmɛ lɛ ata la dze ki atsi ni la da yíyá kí ná ọmọ mi ló ti ma kata ẹdí e bẹ́ẹ̀ nu kí ná dọ́ ọmọ mi ná ti ma kata ma lẹ kí ná

dɔ la èyí islam adɔ al ihitilamu èyí wọn bilɛ tsɛgba kɛrɛ lɛ biɛ tsɛgba kpɔn nɛrɛ jumɛ yàtí kɛgbé lɛ lɛ wɛnɛ kɛlɛ dúkì ɔdze kò ń rɔ nɔnà abɛlɛ lɛ tòyí mi dɔn n'ɛnyɔ la mɛ iyi fáyìlì n'ɛmɛ o ɛhɛ ma kɔn tsɛnkì ɛdzi ɛtsi ma kɔn kɛ tsɛnkì ɛbiɛ n'ɛtsi aloko waƙwala ta kurtabi kurtabi shi ka asali ibada tu tazalulu wal khudu ete ibada on shi hola gulo pe toji pe wasumiyat wazaifu shar'i mado akini e uh, sharia ode yojo ehu kado alal mukallifina al ibadati o jami be kuma di bada do chuchu jima li annahum tudu amalale yelte yaltazimunaha amma lele onwe ibada shi iltizam ya gwachi yuma kwegba kuma gbakwale ibada lem do chuchuke iwon le dagen gbogbo ta kuma to yinyura na'am wa fa'alunaha wa yaf'alunaha ayun ce ayun ce ayun meji amekume ni product omuna emegbomo wakago na ha wọn bẹ lóge ẹlẹ kagbẹ ọmọ kọmọlẹ wọn bẹ lọ olè ẹlẹ kọmọlẹ kagbọ bó adé gbé yẹ kagbọ wọ yẹfàlúnà tọ abẹlẹ dẹ yẹlẹ ti correct wọ yẹfàlú mistake dẹ mẹ correct. wọ́yẹ́ alúnàhà takumachi ibadalẹ yana dojú ko wọ́yẹ́ alúnàhà takumachi ibadalẹ kì xɔɔdi ina mamdami bee kumachi xɔɔdi ina matoji kpɛ wɔjɔ mutɛlɛ zizi mutɛzɛ lilina matsɛ xɔla ma gbulɔ wɛnɛke lilahi ta'ala wɔjɛ na tɛ wa ma'ana aya ile chete aya lele anna allaha ta'ala lakini aya kuma kwa wa ma khalaqtul jinna wal insa illa liya'budun wa ma'ana aya ete aya le kuma kawai anna allaha ta'ala ojenate ukhbira idnabaliwa kini annahu ma khalaqal jinna ishona onen wal insa ba mal jen ishona mal jenu wal insa konen ilali ibadati ṣe kuma rara ń ka titi wàhádà huwa hikimatu fi xɔlikihim ibada lɛ ohun ti hikima kide dɔnɔ nɛ kpali jɛnu kɔjɔ tse yàrá dòdò ko ibada lɛ ohun ti hikima ohun tsɔka ohun tsɛ ŋun kitsi mani yà kini eye nka mi ŋun kitsi kɔjɔ tse tsɔ ne yɛ ha yi wɛli yà kaki nɔ toduku ho dunuya wa nɔ yà kó biɔma kó ehe enwechoghị m torukwara rọjọ eche ewe oduni ake anọ ya ake je ke mọ ke biọma ake chọ n'enyi ilele chajemanyu iche kultu akpeye wọn aka ege ẹni kìí tsolita eni gẹgẹdẹ ẹni wọhiya hikimatun shariyatun diiniya ilẹ ohun si ọka èyí sharia èyí adiini. E qala ammad ibn kathir ammad ibn kathir sheka wa ibadatuhu ibadi yo jene filu kera rojole hiya ta'atuhu on chi kena ra rojene fayulu bi fi'li ma'mur kena chukoli kojo doda wa tarkul mahzur kala kona kojo ne filu nukan wa dhalika huwa haqiqatu dinil islam ilele on chi adina bakpa gegedei ilẹ̀ tsitsi ọ̀gẹ̀gẹ̀dẹ̀ àdínì ọ̀làpàá lẹ́sẹ̀ ìtsẹ́jẹ́ gbé tí o mẹ́ni ibadatullahi bi fi'ilil ma'amur wa tarikul mahazur fi'ilil ma'amur ba tarikul mahazur òsì ìbáda yẹ ẹ̀ ń kọjọ́ kàkẹ́tsi lẹ́ ẹ̀ náà ṣe àkókò ayé ẹ̀tú yìí kọjọ́ kàkẹ́ kó bọ́tẹ́ lẹ̀ ẹ̀ àmọ́ ta bọ́tẹ́ ilẹ̀ tsi àdínì islam lẹ́yìn àná màánà islam ẹ̀ ń kìí tsẹ́ tsẹ́ tẹ islam. islam ẹni omi tsi mùsùlùmí mùsùlùmí ẹ̀hún tsetse islam ké ẹ̀tẹ̀hún dẹ̀ al istislamu lillahi wahada one mm, lillahi ta'ala al istislamu lillahi ta'ala ohun tsi kó nẹ kí hɔla ń tɔnɔ lè bɔdi yolo kita al istislam surrender ihɔlɛ submit ọgbọ́dọ̀ ń dú ẹlẹ́yẹ mú du ẹ sọ míìtì wọ́jọ́ náà ẹ̀fẹ́ yìí ló yánà rí ejúkó alimu tọ̀dọ̀ mínú ráyẹ̀tù ilẹ̀lẹ̀ ìwọ́n ṣe kómọ́lá ṣe contain ṣe kómọ́lá pàyí àlìkìyàdù kehmole dena akini ibadala kimudi engine kaki adelule al inkiyado chakini kehole push libɔdi ɔdze nɛfɛ lo inkiyadu ɛnkitsɛtɛ inkiyadu yi amakitsa dɔ dze ayiwa igala dudu akini ɛŋu dɔmɔ ɖe na kó ma yi ku tagoɛ ma yi ku tɔlɔɛ ìtsɛ tagoɛ ìtsɛ tɔwɔɛ ìtsɛ tɛrɛɛ takó ma fɔ alo abɛ lɛ ama fɔ alo lɛ maa kini ɛlɛ tabɛ ɛlɛ tɔmɔ maa kɛ ɛlɛ tubi ɛlɛ tubi ikue lɛ lɛ ke òun tsi ba da ɛŋu adu ɛlu lɛ yi. ɔtsali ŋ keya do jenewe keya do ɛlu lɛ ɛhɛn wɔzuli kpai ihɔla gulɔ wɔlxudui gbetodzi kpɛ wɔdzena fɛ yelo intaha wɔkɔla aidan kpawo tse kagɛ iwɔn tse kagɛ wɔn tse amadi munu kasiri fi tafsiri hadihi aya eye tafsiri aya kidai mɛ ma ya kuma ayi tafsiri ŋu ayi wɔn ma lijin na wale insa ila liyabudun wa ma'ana aya yanayin kicata ya kidai annallaha ojene fayulu khalaqal khalqun ìṣọ̀gbọ́dá mi dọ̀nà àtsaka alhalku ẹ̀hún dúkùmẹ̀mà kọjọ́ tsọ̀nà àwọn ọlọ́jọ́ tsọ̀nà ma lìyà abuduhu tó dúkùmara rẹ̀ ń wáhádàhu òun ka títí láṣẹ̀rí kẹlẹ̀hu èkìmá nìkejì ń nání nìmi èkìdí àrùn àjálẹ̀ àkíní ìṣàmúnà èkìtà rà ń. ẹ̀hún dúkẹ́ mọ́ ayé ara rọ̀jọ́ wọ in mi ń ṣe in ilà yusabihu bihamdihi walakin látàfkàhúnà tasbihahu yẹni wọ in mi ń ṣe in mi ń ṣe in ọ̀làyé ọ̀là tákìrẹ́ ilẹ̀ àmì ẹ̀yìn ọjà náà fẹ́ lọ yín dẹ̀hún dúkùmẹ̀ mọ́n tó lí tó yín núgò tí ẹgbẹ́ uh, tẹ̀wọ̀n rẹ̀ tàbí àwọn núgò ta ilà yusabihu bihamdihi. sheik machitasi bihi ọjọ́ na efe yolo ama eme amone ememe mai eni walakin la tafkahu na tasbihahum amone amemda malu kamara roje malin amede shi malu kamera roje mele amemda me alu kamar che malin yani ogbodi do na chaka ọjọ́ cho na maturu kumara re nka titi onyen to ojo nekin women ataahu ene du kilebo ọjọ́ na efe yolo jazahu atamul jaza ọjà náà fi la do rọmẹ kpẹkọ rọmẹ kpẹkọ ọjà dùn wọ́n asọ ahu ẹni dúkìá ọjọ́ dùrí azabahu aṣẹ́dùlù azab ọjọ́ atsọ azaba azabi ẹgbìtì wọ́n akọbara ìwọ́n ṣe dùn abárí gẹ̀ anahu ghẹ́rẹ̀ muhtajun ilẹ̀hìm ọjọ́ náà fẹ́ yóò lo iṣẹ́ ni kìí akú òkú gbẹrù náà ṣe ń òun min rizikin wa ma uridu an yutimun wa ukhbira ma hum dabal duwe haya lege annahu ko fayulu gaira muhtajun ilayhim on ku kwa dun maana ibada le ka chowo ka doji kane ka jalle isu jeun ise oja jen su jeun ise shakina me abele cheme e hojo kome be ma chege no ebi hojo pa ehe isha bele den wuci ma uridu minhum min rizqin wa ma uridu an yutimun bal humul fuqara ilayhi oje na fe le ni ihi im bal apaye ni ihi hum amune amido na chakale al fuqara ilayhi amaku kwa nyugbojo yi mana mado fakirun de miskin cheno bata fakirun ene ki akokwe ene ke o ma bojo ni

wọ́kọ́lá aliyu ibùn àbí tọ́lìb radiyallahu anhu sẹ́dínà aliyu ọmọ àbí tọ́lìb ọjọ́ náà fẹ́ lókè jẹ́yún kí alẹ́júmọ́mí ìwọ́n ṣe ṣe tafsiri aya wọ́n máa khalaqtu jinna wal insa gẹ̀ fi ayati ẹ̀ haya kìdẹ́ yẹ́nì fasara ẹ̀ sẹ́dínà aliyu dẹ̀ ọjọ́ náà fẹ́ lókè mọ́jìmá dùn yẹ́nì illa li amruhum an ya'buduni wọ́n máa khalaqtu jinna wal insa illa illa liyabudun o ṣe akini illa li amuruhum yẹn ń tsọ na amúnẹ gbàmàlì jẹ ntọ́ dẹ́hùn dún illa li amuruhum tódú kóhùn wa dọ̀dà amẹ́lẹ́ tsẹ̀ màlẹ́ ihò dúnìá anya abudun kuma ara rẹ̀ kò ń ká títí pasara ẹsẹ̀ dùn àlẹ́ yìí rẹ̀ wọ́n adùn uhum wọ́n adámẹ́lẹ́ gẹ̀ ilẹ̀ ìbádẹ́tì kuma ara rẹ̀ kò títí gẹ̀ ìṣẹ́ nàró ẹjọ́ kó wọ́kọ́lá mujahid mujahid wọ́n ti kagẹ̀ ihun lẹ́gẹ̀ ìwọ́n lè adágọ́ pé sayidina aliyu radi allahu anhu ilá lè amuruhum wọ́ anahahum ọjọ́ nfẹ́lẹ́ ni òun tí wọ́n amúnẹ̀ gbàmàlì jẹ́ nítorí dún ilá lè abudu ńlẹ́ ilá lè amuruhum ṣe turuku wọn dọ̀dọ̀ amẹ́lẹ́ òun ṣe àkíní ẹ̀ńkọ̀ nǹkan ọmọkùnmáchi ọmọkùnmáchi.

ìṣẹ́mi lẹ́dù yẹn ní lẹ́ òun lẹ́dù òun wọ́n sheikh islam sheikh islam nugu yẹn ní abẹ́lẹ́ pàṣẹrẹ́ lẹ́wọ̀n lẹ́wọ̀n dùgẹ̀ sheikh islam wọ́n ṣe ibùn tẹ̀míyà yẹn ní pàṣẹrẹ́ sẹ́dínà aliyu lẹ́pẹ́ mujahid lẹ́yẹ lẹ́wọ̀n lẹ́wọ̀n dùgẹ̀ ọmọ nugu ṣe lẹ́wọ̀n dù ọgẹ́sà dodo ọjọ́ tsọ̀nà máa yóò dún yá todu kí dọ̀dà màánà ẹ̀hún kì sẹ́dínà aliyu rẹ́díẹ̀ láwọn amí ni ṣe àkíní. ewe hoduni emi na ewe hoduni emi kɛlɛ ewe ya kitsi alu kiri edzo ɛra rɔdzɔ aa ɛra rɔdzɔ ọjọ. de dị ɔdza kɛ akini tsabɛ yi takɛ tsi tabɛ yi nɔ takɛ tabɛ yi dina ali yin mi bo wa ma na rɔdza ma rɛ aro de ma rɛ yi mɛ na rɔdza ma rɛ kitsi ma a sharatun da gudu ta amma eh fasara ya sayyidina ali yake wa dun ajala kini take mudi di bada illa li amrillah ce kpo di oje na fayilo a sheikh zujaj ba sheikh islam ene kama dude qala yani wa yadullu ala hadha yani hujja eh sayyidina ali de wuci eh, eh, ojú kọlà hujja ma yani kọlu ohun kọlà ojú ẹni fẹlẹ kí a yà kí ni.

kino da kuma dun kino ka kuma narun ya ja chabele ya na reju ko ati ta kale guda kini alkalu le e ki nyore reju no yi gbodu ki ma na reju to do ati ni ke mo wa pos wa dodago turu ka habire jo mo chie wa alaikum salam wa rahmatullah kwa anụmanụ anụmanụ kwa anụmanụ wena agore chenki nugbo ki piteju e ka modu nyate e chiku na tini kadi koteide egbe ka alo le chenke ma kini dagba ke che mo ke mu dali akini obulubulu che e ka kini to da bigbe mi wata chen rejuko ana keji ge Iche nke na ena rekọd ule ụlọ itunye ya obite na e e agbọ ya na alịbọ ya anya onye gbalị gị kọla shafi iyi shafi iyi shika rọki mahula ena shafi iyi ẹnu ìṣe sahabi ìṣe tabi iche, tabi tabi ìṣe na ìṣe eh Naam. Ina nake nufi na mu ne? Abai da Hmm? Uh, shafi'i shi tabi'i tabi'i na shi. Daga kan wani taa atba'i tabi'i na. onci tabi'i tabi'ina imam shafi'i ili rahimahullah òun li àmì sàbẹ̀ péjú ìmúdàṣe lé àmì ìbí kùmàlẹ́ ọ̀ àmì sàbẹ̀ ànẹ́bí sallallahu alayhi wa sallam tó imam maliki ha. Hmm? tàbí ṣe proof. According to history, he was born in the year it's one year after Israel. Bisabe kide jo gbale dem. Ẹmu kichi tabi'i ichi icho ichi akini ichi abale yeah, proof natin nke proof ya kini na deny on kekan eh uh, ishe ni sahabe kuma do ata'u ibnu abi robah ona yo katu yi imam malik onchi ide ha mo na yo katun ibn atọ ibn abi rabaha lɛ mufti afta ibn abbas ihu medina to uh, eh, atọ ibn abu abi rabaha imam malik to ama kpatsi wewe imam malik tabi itsi ebe ki tabi itabi ina itsi. mukɔla tsi wawo ye ama ami be kuma kini tabi ise lɛrɛ ata ibunu abirɔba hayi kuma kini tabi ise todo ata ibunu abirɔba hatsɔ mɔ kato ibunu abasi tsi tɔ ɔdɔ kata odutsogudzo imam maliki anana so itse ŋko ne la tse nana ɔkpanatsi ibùnà abas kì í abas lé ibùnà abbas mẹ́ dàgbà kì í ṣe ṣọkàtú ọ̀hún níbi tàbí bùkàmì bẹ́ẹ̀ kùmà kínní tàbí ìṣe rẹ̀ àmọ́ àmọ́ pé kí bọ̀mọ́ ní hàn since kì í má maybe kà ní gbàpọ̀ ẹ̀gbà lẹ́ni yẹ́nì kà ṣe tàbí tàbí tàbí náà ṣe àmọ́ ọkọ̀ lẹ́kì dùn ṣáká tàbí ṣe tó ẹ̀hún kìdí ọ̀lẹ́ àmì àìmọ́tò àbá àtúnṣe wéwé àmọ́ ẹ̀hún di ọ̀lẹ́ ìmọ̀ màlìkíwáì shafi shomo katwe imam malik yonshi to shafi ile wa kai ko qala shafi'i la umaru wala yunha ina ne dukiya dodan iya ne ne dukiya kponan ci ojo ne feyolo mana ina ne dukiya ka kuma ci kuma ci ci ojo ne feyolo anibi sallallahu alaihi wasallam kiya kini ma ci le kpo di ojo ya dokai iya ne dukiya kpɔna ni jɛjɛ ɛŋu du kuma kalɛ wɔkɔla fil qur'ani fi ghairi mawdi'i machi ka ihal qur'ani ichi chunga katitin ubudu rabbakum ittaqu rabbakum ubudu rabbakum shawde oh na wa alaikum salam eh amayale ma fasara yau ayi kun fasara shi a ya hasabul insan an yi turaka suda ala ki fasara dai fa ubudu rabbakum chawdai o da shi be kuka shi ɛhɛn kí ati ne do ayi dɛ kɔmandi do itakura bɔkum ha ɔda lɛ yɛn wɔsi itakura bɔkum ɔda yɛsi ee mɛtso kpɔdze kìtso do mɛ ɛ ɛwɔ idze ɛ no itakura bɔkum mɛtso kpɔdze kìtso do mɛ tó fakadi amarahum alimeba fakadi amarahum kina jiko iha ma yalala moda duma bima khuliqu lahu kwan kuma chona ma wa ursila rusul tak ma won honuche amonuche pe aga bizalika ojelele wa hadha ma'ana etekidai huwa allazi qasada bil ayati qata'an illa o madu pejura yelele o je koda kokoko ko. ko, ko. وهو الذي يفهمه جماهير المسلمين ojú ẹ̀tẹ́kì dẹ́lẹ̀ ohun àmọ́jà mi mùsùlùmí ṣáká nàbìrì ojú mu jamahir nkùlùkùn nínú ìdún yẹn jamhur jamahir wọ́n ṣe ojú mu ta hmm? jamhur oka jamahiru prula jam wayattahijuna bi ayati alayhi takuma mihujadu oja yele ojunge ojun oja ma ye kale gudu deki ola yani wa hadhihi aya ayeki dai yeki anawaye deki mm, wa hadhihi aya ayeka chile gudu tashabaha qawluhu ta'ala yawache iche biu koloje nate wa ma arsalna min rasulun illa li yuta'a bi iznillah enne gbadu ko npa mu chede ma ọ chalebo ma chalebo nu chilele izini ojo oni che kojo pe ale ma lebo ọjọ وهذه آيات تشبه بايونغ تشبه تشبه okete ìṣèbọ̀tì ṣe dó kọlà ṣe ni tùṣẹ̀bíhà ìṣẹ̀bíú tùṣbáhà ebiu ara.

ojo la testing ya wen kai e muzakkari ya beke muannas oji hawo okay damira malik yake le gudu ide wa hadhihi ayati aya yake le gudu tushbaha baki tushabbiha qawluhu ta'ala ishe biyu koloje na teke aka kini wa ma arsalna rasulin illa li yuta'a bi idhnillah tushabbaha la ci ima eh, jeni wasali dai ah, ta'u shi dum ok tushbaha ah, ta'u la kiti ma du dum mole shi mi wasali dai bik bome tushbaha shi jan ki ta'u ni dum mo tushbaha aloku summa qad yuta'a taka monu chele ko jene fe lo npe yen npe ma ma chale bo mai kadi yutɔ a yasi na mi be kuma tsali bɔ ma o kadi yɔ sɔ a yasi na be kuma tsadure ma ma tsali bɔ ma ma tsadure ma bɛl o yi la mu na yasi tsadure ma mɔ tsitsi a be kuma lele ma tsɔgbɛ ma tsi wakazali ka ma xɔlɔ kɔhom abɛlɛgba gɛdɛ ɔdzɔ la tsɔ na man ilali ibadatihi se todukuma ara re ŋun kitsɔ dze na ɛfɛ yolo tuma kadi ya abuduna taka ma lɛ lɛ mara rɔ dze na ɛfɛ yolo katin. tumma taki kodi ya abudu na china be kuma rarọjọ wokedila ya abudu na china mi be kuma ma je rarọjọ adam ali yẹn ba ọjọ tsọ na ma amonutsẹlẹ toro kuma lebu ka ama kamonutsẹlẹ lebu lia kọdi yòtọ a edabi dabi o mẹmu dabi mẹ ba kọdi yòtọ a china be kuma lebu ma kọdi yòtọ a china be kuma atsadore ma wọ́n kẹ̀dẹ́ alika abẹ́lẹ̀ ìwọ́n dẹ́gẹ̀. ma khalquhum illa li ibadatihi ọjọ́ tí wọ́n na mú ne turu kumara rẹ̀ hàn akọjọ́ àwọn na tsi kumara rẹ̀ hàn wọ́n na mú ne tsi kumara rẹ̀ ọjọ́ yìí hà ọgbọ́dúnmọ̀ alẹ́ yàrá rọjọ́ takọjá ń fẹ́lẹ́ ni kad ya abuduna sina bí kuma jẹ́ rà rọjọ́ lẹ̀ lẹ̀ wọ́ kad la ya abuduna sina bí kuma kọ́ rà rọjọ́ nẹ̀ fẹ́ lọ́lẹ́ ọjọ́ kí duwate àmì kuma kọ́ ń wọ́n hu asubihánahu takọjá nẹ̀ fẹ́ lọ́lẹ́ lẹ́m yẹ innahu fa'alal ula lati kuma de bi tola ya wa yonyon okatu de hun le yani wa huwa subhanahu ta ko jana fa yoloke lam yakul ikan innahu fa'alal ula ki che che fa'alal awwal ki che iche jodudu wa huwa khalaqahum on chi dona ma kojo chile li yafa'alu bihim kulluhum sani tolu kicheuma iyekejin wahuwa ibadatihi onse ibadahun agbala ndi ero ojú lẹta ẹ akọni repeat wa ani mẹgọyàn kúnà ani mẹni ojú wọn hmm. wahuwa subhanahu yana ojú náà fẹyìn ló lẹmìẹ kó ikan inahu fa'alal awal ìtsẹ́ dudu, ẹ̀hún ìtsẹ́ jódudu kìtsẹ́ yìí xalukohun idọ́nà má kìtsẹ́ yìí. ikakini ọ̀ntsọ ohun líyẹ̀fà na kòlóhùn sáni tódú bihim wọ́n tse ma èyí kejì ọ̀gbọ́dúnmán ọ̀húwà yìí bá dẹ́tù wọ́n tse bá dáhùn. aleykum salaam. naam. ɛhɛn nene kin nɔ kɔla gɛ ɛn support ko ok ɛna yɔ dɔ nene kin nɔ mun na jɔji o yi la mo be kibɔ e biri mo eju ta hun sɛsɛdu ta b'a tɔ let me ɛhɛn let me explain let me explain ɔɔ ɔjɛ nɛfɛ lɛ ni o ma xalɛ tulu jinna wali insa ɔlɔ yɛ ha esi na bi

Naku ku bakin na go kin yani wa huwa subhanahu lam yaqul oje na fa'al ikan innahu fa'ala al-awwal e ki he joruru che wa huwa khalaqahu midona makiche aki dona machile liye fa'ala bihim kulluhum sani kí wọ́n he lélẹ̀ tí ó gbọ́dún máa gẹ̀yẹ́ kejì kí he léhun tí ó tsaka akọjọ́ he lé idọ́nà tse ó má kí wọn kò máa tsi lé gẹ kó máa mú dẹ nẹ kó máa tsi bada gbáà gẹ ọjọ nẹfẹ lẹ hehe wọn tsàlùkù rẹ lẹ nu ala yìí nàdó dzi tsaka mẹ ba nẹ kí wọn fi tẹjú gẹ ọhú à ìbá dẹ tó wọn tsi bada ŋu ìbá di ẹ kí ba dọjọ kó nẹ kí nẹ kí ara dọjọ yìí lọ ọjọ ìsì àmà ọjọ ń da tsàlùkù rẹ kí a tsi lẹ tsaka kulóhùn tsaka ama ọjọ́ chika kini ìṣèjọ dúdú lẹ liẹ́fọ́ alóhùn sani torí ká mọ̀nà pọ́lẹ́ ma kó ma tì é kejì pọ́lẹ́ ma. ولذلك خلقهم أها ɛnwɛtsi ɛnwɛ mi ɛnkitsi ɛma na taka biriji kele ɛdɛtsi kamudza yɛ lɛ doa lakari zara na ali jahannama kasiro min al ins wal jin lahum kulubun la yafqahuna biha wa lahum ayan ولو شاء الله نعم ولو شاء الله لجعل الناس أمة واحدة ولا يزالون مختلفين إلا من رحم ربك ولذلك خلقهم yani walau sha rabbuka ma ci kiro joki chodu eju la ja'ala nasa ummatan wahida ayela wade du kwaye kide imama mune du ci ko na katzi kuma mda bu mara rojo kati chaka bod ma chaka le mama mda mi be ku mara rojo akabire yo kati made u magen amma wala yazaluna ma min mukhtalifina ma cha dureki continuously kina ne ke akini in kina ke akini a amma illa man rahima rabbuk tse ne kɔjɔ le yumo mi wali zaali ka xɔlɛ kɔ o wali li ixtilaafi todu kuma dure lɛ wɔjɔ tsɔna ma ye ɛnɛ kia da rɔjɔ todu kia da rɔjɔ lɛ wɔjɔ tsɔna o ɛnɛ kia dure lɛ a kia dure lɛ o de ke ɔjɛ kiri waati ami bi lɛ lɛ. ɔhɛn ɛkɛ aka yi dɛ. nga ka de mbo ke ka ye ho suratul insan ge china ke on da breji wa ge wa hadainahu najdain ayo mune ge eh, inna hadainahu imma shakiran imma annajidu najidul khairi najidu sharri hadainahu ojade en okolokojo chomo imo na enyo du bireju imo na ela eh, du bireju ona shari najidu khairi jabireju najidu shari jabireju ina ndo ku fitejun ama eton choi ko nchi hewewe kicho na ojodun na kawaha kina yiko fa alhamaha onlede lede aya ko jene fela katende yani ojene fela fa alhamaha aki ojo ko wono nechi fa alhamaha taki mundu biro neju fujuraha oniki kidayo chona elade imurubiro eju wɔtakawa ha ɔniki dɛ o tsɔ na okpɔ ɔdzɔ dɛ ama etɔ ŋke wɔ etɔ kpɔli yɛ ke kai ɔdzɔ tsi gbede yɛ eyi eya ma ya ki dɛ òun iṣẹ́ náà mi àmì do out àmì àmì àpàkùmáṣí dà wa màá kẹgbàdú àdìkẹgbàdú mẹni iṣẹ́ ńkọjọ́ yìí lè ki arɔdzo ariyan manyuɛ yàtí kẹgbàdú ke ké nára arɔdzo ká ẹtù gbé lọjọ nẹfẹ yìí lọ tsinẹ ká dọmọ arɔdzo tsẹ gbìtú ma nagbẹnyọn ìṣe ni adọjọ ká kì wọ gbàmí ọjọ ká yẹni ká islam tsẹ fẹ òun ẹlẹtsi adínà mẹmẹlẹ òun ẹlẹtsi àmà òun nìkan òun náà gbẹdú gbọ òun mẹlú ọjọ dùn ha ilaha illallah ko umbeju koru ene kide bu hamaya kide re ya kake ojo achigbede ya awa kide yi amala gwo nume onumeju chalola onumelu ola ayan ke? ki agbuyun ola ki ama imu de hun ki awo hun ki gwo gwere onumelu ojo dui won lem da bojo ama i respect islam won ka yo machi sirres won che dojima islam ifi ache fe lechi ama won lem da ne kichin igoka wɛrɛ lɛ kɔ ɔyɛ datsi bɛkɛ kama kó ɛna hɔn la gbɛta bɛma wɛlɛ nɛfɛn la ilaha illallah wa hadainahu najdain inna hadainahu sabila fa alhamaha fujuraha wa taqwaha ama yale de to on de kin amda bige wa huwa subhanahu lam yaqul ta ko jena felo ikan annahu fa'ala al-awwal ki che che jodul en meji de idɔnɔ nɛ kitsi ekeji ŋu atsɔ iba ɖe arɔdzɔ yɛnu ŋutsi edzo ɖuɖu lɛ wɔhu akalakɔhum ɔŋutsi etsi na nama ko ŋutsi ɖe nama lɛ liɛ fa alo bihim kolohom sani ki àwọn tso mɛ le tsaka itse ọ̀yẹ́jọ́ dúdú lẹ́yìn ma torí kí wọ́n tsu mélé ọ̀gbọ́dá múnẹ̀ ó jẹ́ kejì lẹ́nu ọ̀hún àyíbá dẹ́tọ̀ ọ̀hún tsi bá dáhùn wọ́lá kí n zẹ̀kẹ́ra ìmúdà tí kà kí ni anahu fa awel itse tse dúdú fa hom sani torí ká ma kpọ́ la ma kuma tsi kejì kpọ́ lé ma kí ama ìmúdù bìrù enyo èkìtsi bìẹ́nẹ humu ili be kuma kuma fọyà hasulu lẹ́hùn bìfi ìlìhí sàádẹ́tuhùn tódú bìfi ìlì sàádẹ́tihìn tòdí bá ohun ìdí àmì huruful jẹ́rì bìfi ìlìhí ojúkọlọ́hún lẹ́ sàádẹ́tihìn turukuma gbójúlé fọyà hasulu lẹ́hùn bìfi ìlìhí Eh? Eh, eh, abel to idomo okay uh, to him uh, how let you okay ba liya um, fa ya hasula lahum bi fi'lihi sa'adatu him illa kama kuma chieke jile kim de gbojile ma yela ji ama jojile yake uh, sa'ada yi wajen falan fa minhum shaqiyun wa sa'id wajen kuma wata mi sa'id yahasulu ma yuhibbuhu taki atu yuma ngwe ko jana fe la tini wa yardahu ko jana fe lo ngeju minhu kubon walahum abelege iki awon ne umage iki amda mane intaha aloko be ka chini ni kan je ge eh yahasulu okay fa yahasulu lahum bi fi'lihi sa'adatuhum

ya na reju ko egba ko mda ngenge ju ta ke kutota ta ko ja ro da breju we ama ya ki wo wa ji la belele mo chi wege ichi na ya munege lazina tadaw huda wa yazidillahu lazina tadaw huda والذين جاهدوا فينا لنهدينهم سبلنا amatuluku leo inde kuwe cheme oja de tona to ya china moyo mune kiarunga jela kini ee ishenki achu ilau ne natu oye na fele ngo keche te hilala go bi kuma te chuki da bi o falyam dudu lahu rahmani man kana fi dalalatin falyam dudu lahu rahmanu madda ishe ila mamnu biro en abide okay ne aka ya correct bi <laughs> fali yamdu lahu rahmanu madda acan kone ce de ilame kone ila eni hi iko wọn kẹrẹ bá mata n pa yonki gbelegbele dẹ e iyan ne gbe baya wọn dẹke gbolita yọn dẹke ni hi ikama ikiyun amadoji wọn ama ẹmẹkọjá ti yamdu lahu rahmanu madda takọjọ gbọ tẹke wọ́yà hasabuna anahum yusinuna mani yakinu kọlọmọ mẹlẹ ma ṣe abẹlẹ ṣàmì bi ahasari na.

zekiro menyo wamin ha kwehun ma akharajahu muslim ohun tí hadisi kí muslim gbà fi sahihihi ehi sahihin an anas gbogbo anas ibn malik ọmọ malik radiyallahu anhu ọjọ́ kí jẹyún ani nabi sallallahu alayhi wa sallam kọ́la wa nabi sallallahu alayhi wa sallam chika yakulu allahu ta'ala ọjọ́ na fẹ́ yóò lókè tàtẹ̀ yàkà. li ahawani ahali nar yaka mi be kuma lɔla tuli ya mi azaban azaba abi bo kazaba ma lɔla tuli ɛni lɛ lɛ ina ne kazaba ŋɔ nya kuma na tsɔlɔ ka kpɔ ŋu yi wala ana rɛ kuma na ka ŋu wa yi eha bo na tsaka ina ne ụwa be da be la ma mi na nar. fayakulu ta kuma gama kini kod aratu minka ahawana o oh, uche tine unki lola te kidai le kugbe una kidai ohun iṣẹ náà lọla tule ama àwọn alẹ ọdún ní ẹyìn ọjọ na kí náà dúkìá sábẹ òun ọdá bẹ òun rẹ

tokuma ɖe kuta na ekpe ha daba ye hã we edze ke ɖo ŋu erere wole ye ne wole le wɔn aɖo kuma ɖo ŋku ha daba ye takɔ dze ne fɛ la kini kɔde are tu mi ka ahawa na mi na ha za nya wɔn atsi te ne eke lɔla te eke ɖe le kubu ye kɔwe toro ke ra rɔdzɔ kɛtsi ba ɖe ɔdzɔ wɔn tsi te ne ŋu kubu ye wa anta fi sulubi abi adam yadu bi agɔ ate ane bi adam ɛnu ite ne kubu ye ke. Tu eh? alla tushrik ekichi shirika n eh? ideme alla tushrika bi weki weki dẹ̀hùn dúró adẹ́gọ́ kpohùn tí tí nílẹ̀ kúgbó yẹ àhásìbòhò kọ́ọ̀là yẹnu wà ní jíkì àyà kìíní wọlá àdàkọ́lákànnà rẹ̀ alu kama la shishiri kama yɔnjɔ lɛ òun wa do ɛtɛ o fa abeyita eli dunia ɛkɔ ila shirik tse kɛ shirika tse fahazal mushiriku ɛni eki dɛ yi òun si tse ma tɛ ne mushiriki òun dɛ lɛ ke fahazal mushirik mushiriki eki dɛ yi kɔdi xaalafa ma aradahu lahu ta'ala minu ìṣẹ̀dúró ẹ̀ ń kọjọ́ tẹ̀ ní kú mina tauhidihi kwehi tauhidi ŋu wa an la yushrik bihi shay'a iki dan duwa dago kpojo yo katitin fo khalafa ma aradahu minhu taki dure kpen kojo tene kugbon wa ashraka bihi hmm? aradahu allah minhu ma aradahu allah minhu ise dure fo khalafa ma aradahu allah minhu ise dure wi kojo tene kugbon òun atẹ́ni kọjá kí àdó tánà pé òun náà gini fún àṣàràkà bìí akídé òdu ni alẹ́ tákìlì àṣírìkà tí a máa yọjọ́ géèrè hi níbi ìmẹ́nu múnẹ̀dọ́ adẹ́gọ́ pọ̀ jẹ́ nẹ̀fẹ́ yìí ló wọ́n há di híà àlì ìrádà tó ṣẹ̀rì ìyà èṣì ìrádà yìí ṣẹ̀rì ìyà ẹ̀hún ṣì ìrádà ìrádà tí èjì ṣe ṣe ni ìrádà tó kọ̀ níyà àlì ìrádà tó ṣẹ̀rì ìyà an shi shi irada wa iza arada Allahu bi al irada wancan ko jatti ne ku gbowe kece to irada le en ko jatti ne ku gbowe le ise peru meji ise ne ko ki anawa ki machi akini kama pasara rada retinin irada tu shar'iyya eh eteŋu eŋkɔdzɔ tene kugbo yɛ iye ɔdzɔ da seri akɛtsi ama ira ɖe tu ko ne ya akɔdzɔ ŋodzo ne ki ɖe ɛɛ akɔdzɔ ŋodzo ne ki ɖe ko ne ya tɔ wahadi ira ɖe tu seri iya ekele si ira da eyi ɔda seri a eŋkɔdzɔ tene kugbo ne kitsi diini ya eŋkɔdzɔ tene kugbo ne kitsi lɛ tsa diini tse kama takadama ɖe kuma kaleku do yi fa bayyana al iradata shar'iyya takma biriju ce en kishi irada en koja tene kugbone shar'iyya ya da shari'a diniya ya dini wal iradatu kauniyya bai en koja na fe ngejo ne bon al qadariyya e koja nwaun al umum ile ci umumu ishe ishi to dukuna shi mumini o inshana pipang inshana jiko ichi toruko na yaci mumini inshana dudun umuman iradatu kadari kauni yaci umuma yaci umuma le ele amana pipa mumini amana pipa kafiri aje kidu ata ama kafiri amana dudu mumini amana abukuma gbogba kauniya iradatu kauniya umuman wɔkususan yachineke anwacha hikoge mutulakan e mutulaki yɔjali onchi onchi e mutulaki shi ali alione tabiiya ɔgbɔdun cakai yejitemi ani fi haki mukhlisil muti caka ŋɔlɛ matsɛ dzedu ŋgbɛnɛ du kitsa du ɔdzɔ kitsi mukhlisi kitsi muti ene du kisha dojo memele ishe ni iradatu shari'iyya inwa shi ni iradatu kauniya amma a kafiri shi iradatu kauniya ake to ne wani tu shari'iyya wata wata farada iradatu watan faridu watan faridako, ko imuda ce ce cukponu al iradatu irade ilele enkoja tenefu gbonele waniyetu iradetu abele de iradetu eh iradetu kauniyatu kauniyatu qadariya gbo wa le kafa wa gbo wa waniyatu le kafa wa to mai wace nago ka ewa eh, ke mu da yi to ma jawo ka won ero de hi eh, e eh, me che o e me che igbele de ewa e che to ma bubu yi <laughs> to iradatu kauniya wa tanfaridu iradatu kauniya alqadariya fi haqqil ma'asi ka de mumini yajtami'ani fi haqqi mukhlisi almuti'i won ci iradatu uh, shar'iyya kwaye kauniya yajtami'ani fil mukhlisi wal muti'i amma watan faridu iradatu kauniya alqadariya fi haqqi ma'asi irada yi kauniya alqadariya le ise date imudokpono to ji ẹni kìí na adùrọjọ. ohuu dee ire ade tuku one ya kadari eya edo dye mu ama enyi n'enwo an'enwi na ire ade tukyari iya to ire ade tukyari iya ohu si ọjọ na efe olu n'ihe n'ihe n'idu wee dọtụtụ ka ịra arịa nwụ ka ịlị bọọdụ ọda nwụ ka ewee shaduro ọjọ iya ọdụ. iradatu koniya ọjọ hɔ na ɛtsi kɛm dɛ na kpekpa kɛm dɛ na dudu kɛm dɛ na kɛtsɛ namɔla kɛm dɛ na wɛlɛ kɛm dɛ na igbɔgba kɛm dɛ na iradatu koniya kɔdɛriya kɔdɛriya awokɔ ne ka dɔmɔ ɛwɔla ɔka kɛkɛ mɛ irɔwɛ dɔmɛ ne ka dɔmɔ ɔdumu ise na kulu ne ka <laughs> so iradatu kɔdɛriya dɛ alkauniya kadariya to yani mene turu kɔlɔ ike ana wata tala yi tori ce ni ila kamu na jojin woji lele yani fafaham zalika yana lakida ki bireju tanju can ki bireju ya mu yɔ min juhalati kwe ha ameneje chubi arbabu kalam ami be kuma cika ni kanu wata bi ihim kpamina leboma ẹ̀ṣẹ́ màkìṣe ni àmì kàdàríyà iṣẹ́ àmì kọ̀dìríyà tánù kọ̀dìríyà tsojoji kàdàríyà kọ̀dìríyà tàmí dẹ̀rí kẹ́tù kọ̀dìríyà dẹ̀ iṣẹ́ àmì kàdàríyà amanugosi dẹ̀rí kàmá ọ̀ṣẹ́ màkì kàdàríyà ẹ̀ṣẹ́ màkìṣe tẹ̀mú yani alkadariya ane kini mani ya chube kadariya shakini ishan kuna shakafiri akojonge jonde kadara e tabele je dukpa kuna kichi chola ngo bata kwa che chiwazi kwa che ondun ondu chikadaria <laughs> eh on ya feti kadaria chen kojo akini we natuna kadaria ami kadaria chen kojo we koko manuna we cha dukwa lecho we unale we lolu chen kojo we chukwe o malijana we chi au dukwe da ku echebo ajana le we lei ame ami atsina bele dɔmɔ kuma dzɔ mɔ mɔ adɔ ma ya. esi kɔderiya nu kederiya tɔ wɔn akpa yɛ ni fɔfɔ hamuza ali ka yɛ ni bireju tɛn ju toru kɛmu yɔ mi ju halaati koe ha mɛnɛdze tsubi arba bilkalami ami be kuma tsi kani kani kɔla ami ba tsi reib kɔla wɔtaabi ihim kpam be kuma lebuma isɔjɔ kakini yamuhu lahu ma yashau. wa yusabbitu wa umdahu umul kitab ije na ka kiwana nabi sallallahu alaihi wasallam ini ah yojo hakini ko ba na sho omo chume ele eviye ma ko omo na be ko ma aljana to kolo wa nabi sallallahu alaihi wasallam i ukolo le ko ko ma na ichi ili yehudu na emi ma na le ɛdeke atsi mo alidzana etsi ili odu ni emi ukɔla alidzana lɛ ɔn alɔ la ya la tsi tata bɛ lɛ ɛnɛ du ɛnwe ŋu kia tsi lɛ ɔma bɛ lɛ etsi etsi ni hami ya etsi nɛ gba ka yɔ ya la tari yi kaka gba yɔ lɛ tsɔ ka wonɛ ho dzidzi kakele gbɔ alikali kini ma ni amɛna ya wɔn ka mɛ ma na kɔɔ da eni kadara le dze ohun wòle nana dzo dzi kitsi kpe ko ohun wakpani ee abe le kadara le la ahu kadara kuma akɔ yɛ e da ɛ eh? eh, ya la esi ami ibu mani mani ya lɛ ɛŋu du olevi du ko n'edzi akɔdzɔ ŋu ahun kitsi dɛ kitsi ohun tó tɔtɔ la ŋu lɛ tó edze tsi bi bolo tsi ɔdzɔ kido ati lɛ lɛ alekum salam la. ejeje ngwa tɔ ayedze ɖu lɛ ke edze ɖu kago. ɛ tsele tan walakin ɔya hadi ma yɛ sa o yudilu ma yɛ sa o ne yà kɔmɔ la dɛ yudilu ma yɛ sa o ɔya hadi ma yɛ sa o kpe ekeji lɛ hã. bi azabikum in shakartum wa amantum to ẹtí mọ kaya lákàwá yìí ẹjọ dúdú yòdì lòmẹ yẹ ṣá o òun ṣayà àìlẹ mọǹká nàfi dọlà lẹtí fọlẹ ẹmúdúdú lẹhu rahman mẹda ṣé gbà kó nẹhìn látù takọjọ náà fẹlẹ àpòṣù nǹkan ṣètè o yẹn wọ́n yà àdí mẹ́yẹ ṣá o òun ṣàmáyà mẹ́tọ̀dù kùlùkàkọ́ àìlẹ ọ̀lẹ́dínà ìṣẹ̀dẹ̀ ọ̀zádẹ́hùn húdà. walazina jahadu fina lanahdiyanahum subulana ile de to ihe keji chiwa za ọjà chiwa ọjà tini ka ọjà lakini ichi azabe chiwa ọjà tini azabe chiwa ichi urunyo ichiwa ọjọ na-efe ilu azabe chiwa egwukwu na ọnụ edo ekpabịa ọkpụkpọ gbekedo edo eki bọ ichi abala eden ma ya fa alala obi azabiku ichi mazabe enwe ọjà du chi ima tse kume tse tsugbede le kɔjɔ tse wome eye o dunya kume la rɔjɔ wọn tɛ sɛbɛn tse ma kume awɔ yi ma ni nɛ tsitɔ yi di tsitɔ ɖe dzima ko. naam barakala ofi. yɛsa o yɛsa o hamza tse tse awo tse hamza tse wa yasha dala yin takila ka kitan lakin yu dillu man yasha en ne kire ju lakin yu dillu man yasha ishi man yasha hu ishe nan yu dillu man yasha ne kire ju ojo na felo alhamdulillah maana man kana fi dalalati to en kishi kojola akpagba kuma iche iche liga hu chie mudu biru mejume wa hadainahu najdain ina hadainahu sabila tena ikojo cheliga mu nereju iche bireju ene kojo manu bireju tan eme koja chi abireju ya yeun ki neta ya do latan pe hele abireju le koja chele le un ipa monu chi ale eji makina monu chi anabo katun ijogba ha oju wan le kawata ki ko wajo ko ja ne bi nuhu alayhi salam gbogbo atoja ne bi sallallahu alaihi salam. todo kuma do bira mo neju le wọn ọjọ pẹ ma wa ẹgba ọjọ nfẹlẹ ni ọjà hami beho latan hata yabọ asa rasula ọmọ akuna mu azibina hata nabọ asa rasula ya dana du latan ya cuma zabatan ce gba ki onu ce mamdu bire juta ẹgba kẹ kọki kakọ yẹn hẹn awọjọ amoyi kọlẹ du ẹ yà ya fọ si ẹgẹ takada balẹ akin. naam abe kuma de yela le na be kɔdza yɔ ma ntofu ma fi sudoro kuma ɔtu doho tɔ iku ake bɔ wɛyi da kɔla ma lɛ katu katsi atsaka yi ɛni ke biri vɔ yɛ ŋu kabɛ kɛ ŋu be dzika ne koe wɔn. عليكم السلام ورحمة الله